márẹ̀ mara lẹ̀ eh. máa lọ́wọ́ mi ní mọ́tò <laughs> wọ́n ṣẹ́gun ṣé wọ́n ṣẹ́gun wọ́n táyé <laughs> wọ́n ṣàgọ́lọ́dé pátá wọ́n ṣàgọ́lọ́dé pátá gbogbo àwọn àtàwọn ọkọ́lọ́wọ́ táwọn ṣàgọ́lọ́dé pátá ẹ má calm down gẹ́gẹ́ bí mo bwe sọ láti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká máa ṣe dáadáa nítorí pé rere ló pé ẹ má gbàgbé ẹ pé ènìyàn ti ṣe kí ni ó tún fara pẹ́ bí àbá ṣe dáadáa àwọn ọ̀tá wákà máa ṣe gbé wọn wọn sá eré kàbàkàbà lọ sí pọ́tà ok orin tó pọ́ títí kọ̀ báyìí ẹ má gbàgbé throwback thursday òun náà la ṣe ṣe lọ́wọ́lọ́wọ́ ọmọ sí gòbé ee eh? ẹ kà gbọ́ gòbé láti ẹnu Davido àmọ́. Davido ṣe bẹ̀bẹ̀ ó ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú fọ́nrán gòbe ọmọ sí gòbe gòbe àtẹnirógun gòbe ń tiwa ẹ mọ̀ wẹ̀rí torí gòbe yẹn ń gbà mí tó bá pè létí <laughs> ọ̀tọ̀ nìkan tó máa ń bá dé <laughs> ọ̀tọ̀ nìkan tó máa ó ní bóyá máa ń sound létí àwọn enirógun gòbe ẹ mọ̀ wẹ̀rí bọ̀ mo lè fẹ́ gbádùn fídíò gòbe tá a ṣẹ̀ṣẹ̀ wò tán yẹn láti ọwọ́ Davido àní jùmọ̀ yẹn lọ ní abala throwback Thursday ṣáà iná rí pé mo lọ wú jáde ni mo wu jáde ẹ̀yin lẹ bèrè fún mo dẹ̀ bá yín ṣe kíni èmi náà dẹ̀ lọ wá jáde ẹ má wà ní wọ́n tún di next week ó máa ń dùn ju bó ṣe ah, ó gbọ́dọ̀ dùn ju ti tẹ́lẹ̀ lọ ah, ó ti fẹ́ wọn kọ́ bílẹ̀ nù ó máa dùn ju ti tẹ́lẹ̀ lọ yes ló ṣe yẹ kó rí nìyẹn àwọn ní báyìí kí n tó tẹ̀síwájú oh God mo fẹ́ fa sọ́ọ̀dà mi wá sí present song ah mọ mo fɛ ma ẹ mọ mo fɛ pùṣẹ mo fɛ sá eré ẹ mọ pé mo lọ wú yẹn wà ní mo fɛ sá eré kabakabaka kàbàkàbàkàbà lọ síbi àwọn orin tó ń trend lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí akara gbọ́ orin fever láti ọwọ́ whiskey. àbọ.